تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش مجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من وراء بل هو قرآن مجيد في لوح محفوظ في لوح في لوح محفوظ هكذا الحمد لله الحمد لله ada ọpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba ọba gbogbo tọ́lá ọba tó ṣe wípé ìjákọ̀ọ́kọ́ rẹ̀ ọ̀ ní sọ pé bàbá yìí lọ bẹ̀rẹ̀ òun ò ní bẹ̀rẹ̀ oríkè ojú tó bá ti níbẹ̀rẹ̀ olópin àìníbẹ̀rẹ̀ rẹ̀ látara bẹ́ẹ̀ ọlọ́run bọba tó láàrẹ́ gẹ́ olópin títàn ò ní bá ìlú atáǹbẹ̀ láyé títàn bá wa jọ ìyẹn ni ó di àwọn ọmọ ayé wa wípé ilé ayé lè yìí tá à ń gbé ìfònàní abẹ́rẹ́ kọjá abẹ́rẹ́ kọjá lásán ni à ń kọjá lọ yìí ibi tá à ń lọ gángan àti ìdébẹ̀ ọlọ́nkọ́ ọláyé tó bẹ̀rẹ̀ kọjá síra láyọ̀ ọlọ́nkọjá débẹ̀ pẹ̀lú dáadáa kó sì máa lò wà ládàá ọlọ́run ọba ń sọ̀rọ̀ fún wa nípa àwọn kọlọ̀rọ̀ sí kèfèrí nípa báwo ni wọ́n ṣe ń fi ara ní àwọn olùgbàdùn òdodo tànà eléyìí tí ó máa jẹ́kọ̀ọ́ sójú bí ẹni tó bá jọ lọ́wọ́ bá jọ lónìí náà pé òun ò ní bọ́ nínú wàhálà àwọn ọ̀tọ̀ ọlọ́run lójú ọgbà tọ́tọ̀ ọlọ́run bá bá lágbára láyé tọ́jú aláwọ̀ ń bẹ lọ́dọ̀ wa wọ́n à ní ro rero ẹni tó bá ní gbàdúrà òdodo wọ́n sì máa fara ẹni náà ni ìyẹn súnà tó máa dé yàrá kò sọ́nà tó afẹ́ dá sí ṣùgbọ́n àárín gẹ́gẹ́ bọ́lọ́wọ́ bá ti sọ màsáánì ni tọ́lọ́wọ́ bá tọ́lá rẹ̀ ga nínú Al-Qur'an tó bá sọ̀rọ̀ àwọn kẹfẹ́ yìí lọ àtẹ̀sán wọn yóò fi ọ̀rọ̀ àwọn olùgbàdo òdodo àtẹ̀sán wọn yóò fi tẹ̀lé ìgbà tá a ti wá máa ibi tí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń jó àwọn olùgbàgbọ́ òdodo níná tá a ti mọ ibi tí ọjà sí ibo ni ọjà sí ibo ni ọjà sí fọláhùn àdáàbò jahannam wàláhùn àdáàbò lẹ́hàríyọ̀. a ti mọ̀ pé nù náà lọ́rọ̀ ọjà sí tó bá wá rí bẹ́ẹ̀ àwọn tí wọ́n jó ìlú àti òdòdó ìbò lọ́rọ́ tí wọ́n jà sí ìrọ̀pá gbọ́mìyé ìyẹn lọ́wọ́ bá fi wá ní. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. ọlọ́run ọba tó láàárẹ̀ ga wọ́n ní alladhina amanu dájúdájú gbogbo àwọn ẹni tí wọ́n nígbàgbọ́ òdodo alladhina amanu àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo wa amilu salihat tí wọ́n tó wá fi iṣẹ́ wọn tí wọ́n tó fi ń tì tí wọ́n tó lè ṣe dáadáa àwọn onítàfsíìrì wọ́n ní ká lọ máa dáadáa gbogbo ibi tọ́lọ̀ ọ̀rọ̀ máa tọ́lá ara ga lọ́pọ̀lọpọ̀ ayé tí bá ti ń sọ̀rọ̀ ìmánì bẹ́ẹ̀ náà ni ó máa sọ̀rọ̀ iṣẹ́ dáadáa tí bá ti ń sọ̀rọ̀ sọ̀rọ̀ iṣẹ́ dáadáa bẹ́ẹ̀ náà ni ó máa sọ̀rọ̀ ìmánì. wal asr innal insana lafi khusr illa alladhina amanu wa amilu salihat. ẹ̀rí kí bọ́lá wọn bá ṣe gbé ìmánì wa ó fi àdàmánù sọ́ọ̀lì tẹ̀lé bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́. ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن ورغب طلع عليك بيسمع موانيا من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن bọ́lá ọ̀rọ̀ yóò fi ṣe olóore tẹ̀lé tí ó bá ti sọ̀rọ̀ sí olóore yóò fi gbàgbọ́ tẹ̀lé àwọn àfọ onítàwọ̀sí wọ́n ní nítorí wípé ọ̀kan nínú méjèèjì ò lè dádúró ọ̀sẹ̀ ńláǹfààní bí èèyàn bá lọ́rùn ṣiṣẹ́ dáadáa tí ó bá sì gbàgbọ́ lọ́dọ̀ rẹ̀ kò ní wúlò fún téèyàn bá lọ́rùn nígbàgbọ́ ṣé ọba fi ṣẹ́ dáadáa gbìn lẹ́sẹ̀ ó súnmọ́ pé kọ́ mọ̀ sí láǹfààní ìyẹn ló fi jọ́ jẹ́ wípé kí ń jẹ́ gbàgbọ́ kí ń dáadáa ó yẹ á máa ló yẹ á ó yẹ á máa tó bá ṣe wípé kó pàtàkì kò yẹ ká máa nì kò yẹ ká sallallahu alayhi wa sallam kó jókòó sáré àwọn sábẹ́ kó máa sọ máa pẹ̀kọ́ kẹ́rọ ọmọ bá wọn sàbẹ́ láti má lè béèrè kí jìbìrì lọ wá wá kó wá béèrè kó wá ṣe kí ara béèrè tí jìbìrì lè gbé kò yóò bí ó ń sẹ́ ńlá nípa Muhammad sallallahu alayhi wa sallam léèrè ní kífà àfọ̀bẹ́rẹ́ ní àlìkìmá tí o lọ sọ wípé àtàkùn yóò àlèmọ̀kún di ìnákùn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ọwọ́ akọ̀wọ́ lẹ́sìn wọ́n bèèrè gbàgbọ́ tó túmọ̀ sí pé ń ti ń jẹ́ gbàgbọ́ ń bẹ lára tó yẹ kí mùsùlùmí ọmọ ń gbà ẹ ẹ̀ máa tó fọ́ nìjù láyé wa tá a wà lónìí kò sí nǹkan kan tí mùsùlùmí ayé òde òní jìnnà sí nípa islam tó ìbàdàn islam gàgà yorùbá láyé mi ti àwọn mùsùlùmí ayé òde òní kò sí nǹkan kan tí mùsùlùmí jìnnà sí nínú islam tó gbàgbọ́ tí islam mú wa mùsùlùmí mélòó yàtọ̀ sáwọn àtàǹbẹ̀mí àtẹ̀lẹ́mí náà àtàǹbẹ̀mí lẹ́ẹ̀sọ fún wípé ọlọ́run ọba nìkan lèyàn agbára lé tí ó sì gbà bẹ́ẹ̀ tí ó sì dọ́kàn ẹ̀ kó wọ́n máa sọ fún páwọn kan ọ̀lẹ́ ẹranjú máa kò ní ṣe kò ní sí tí ó ṣẹlẹ̀ à báwọn ọmọ ìyá bá fẹ́ gbé tí wọ́n wá táwọn ọ̀fẹ́ sọ bí àwọn ará ìgboro ṣe ṣe wọ́n ní kẹfì àwọn ọmọ kẹfì kẹfì ṣe ṣẹ́wọ̀n ni a ní wọ́n ṣe ṣẹ́wọ̀ sí ìyẹn o ṣùgbọ́n gbogbo tó bá ti ṣe ẹlòmíì báyìí ṣẹ́wọ̀ gbogbo ẹ̀ tí ẹ bá jọ pé ṣẹ́wọ̀ ni nǹkan túmọ̀ rẹ̀ mọ́ ń sàtún àbí túnmọ̀ rẹ̀ kọ́ nù gbogbo nǹkan tó bá ṣe lómi tó bá ṣe àwọn síhìrù yẹn ni gẹ́gẹ́ lọ́lẹ́ ìgbà tó ń lọ́jọ́ kan kan bí kéèyàn máa láwọn alákan bí kéèyàn wọn tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ní kí wọ́n mìíràn àti ìyáálé wọn yẹn wọ́n jà gan wọ́n dẹ̀ máa ń ròyìn ìyá yẹn wọ́n á òkè wọ́yà wọ̀ sí ẹ̀mí yóò tó ti wá. akéde àbúrò tí lára kálukú ibẹ̀ lára obìnrin bá mú wọ́n tó wọ kìbáàrù kò tó lọ àwọn ọkùnrin náà tí wọ́n bẹ lára wọn ṣòkò tó lọ kí ọ̀nà ìgbàlẹ̀ kò kú ò ṣùgbọ́n wọ́n wà á kùn lójú ó níbi ìṣẹ́rù kò sí ti jẹ́sí ìrìn dàṣà sí lọ ẹ wà náà Muhammad sallallahu alayhi wa sallam ẹ wo bí tó so àlìjánná ọ̀fẹ́ tí ò sí hisabu àti ìyà tí ò sí bí ẹ wo bí tó so mọ́ ó ní àlìjánná ẹ̀fẹ́ kú àwọn tí wọ́n ní lọ dẹ́rẹ̀ kan tìgbà tìgbà kí wọ́n wá ṣe rókíá fún un torí tó bá ti ní wọ́n wá ṣe rókíá fún kí ni tó ń sọ mẹ́tọ̀ wọ́n ti ṣàṣeyọ pé nǹkan bẹ̀ lára ẹ̀ èèyàn mélòó ló wá kù bẹ́ẹ̀ wá nínú mùsùlùmí ìgbàgbọ́ ìgbàgbọ́ mẹ́hẹ̀ débi pé ní tí mùsùlùmí ayé òde òní jìnà sí ìtawá fi ṣe mùsùlùmí tá a gbé kalẹ̀ tá a fi mọ mùsùlùmí oríkèé máa kírun tẹ́wàá nígbà asẹ́mùsọ̀ àìmọ́ kí òun mùsùlùmí ni ẹnìkan kú bẹ́ẹ̀ alọ́ kí wọ́n sì là èmi kan bẹ lára ẹni tó lọ ọbẹ̀ ṣùgbọ́n ọlọ́run kan yìí mi wọ́n ti kírun tán kí n tó dé tàbí kọ́ yẹ kí mo sá jọ ìrún lọ́wọ́ ọbẹ̀ yìí ní wọ́n sọ pé à ah, kíní kí àwọn ah, ah, mùsùlùmí ni à wọ́n máa kírun wọ́n máa kírun ṣùgbọ́n wọ́n máa bọ̀ ọ̀gbọ́n ọ̀ bí àwọn gángan ní ògùn tí a ń lé tí a máa bọ̀ pásánà ògùn tí ń bọ̀ kí ni nítorí rẹ̀ bọ̀ bọ̀ kọ̀ fẹ́ kú kọ̀ wá lòdì fún ọtí kí ni kọ̀ wọ́n fífi títọ́ nínú ọ̀dọ̀ ìta fẹ́ lò bẹ̀ ni kí sọ́yà kéèyàn pé eléyìn mùsùlùmí ẹn tó bọ̀kún bọ̀kún bọ̀kún débi wípé ó ní ògùn lé tí ò lè má takọ̀ sí lójúmọ́ kò gbọ́dọ̀ jí lójúmọ́ ká kọ́kọ́ mọ́gbà díẹ̀ lọ́kọ́lọ́ tako sí wọ́n wá ní mùsùlùmí ní táàbí ń ṣe òṣùwọ̀n táàbí mùsùlùmí láyé òde òní ni pé ń kírun eléyìí tó tún wá burú jù bẹ́ẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ní ta ní kírun igi ò kírun ó kàn wá mọ́sálásí ó wá lọlẹ̀ ó wá lọ òkè kò kírun ẹni tí ọmọ bá tíà tí èké bá tíà tí ọmọ jáwé rúkú tí ọmọ jáwé ní ẹ̀wá ṣé yẹn ń kírun torí ń gbà bá ní iná ladina amanu àwọn yóò ti rò síra wọn à ń sọ̀rọ̀ ìmánì tí wọ́n bá bẹ̀ lómi ìlú kí ni jẹ́ ìmánì kò mọ̀ tí ń jẹ́ bẹ̀ nígbà bí láti jẹ́ mùsùlùmí ni ṣé kéèyàn jẹ́ mùsùlùmí ni jẹ́ ìmánì kí gan ni ìmánì mùsùlùmí kí gangan ni ìmánì tí mùsùlùmí gbọdọ̀ ní ẹ bá ní ẹlòmíì kí n jẹ yóò ní alimanu bilayi ọmọ láyé káàkiri wà kútùbì wà rọsùlì wà lè yọ mílẹ áhẹ ìwà lè kọdà sọyìnrì yìí wà sáré yìí yọ ká tó bá máa kà gbogbo kọ̀ọ̀kan rẹ̀ kọ mọ bí yẹn ṣe máa nígbà lọ ń pa ẹ bóun mùsùlùmí ṣe máa dọlọ́wọ́ bá dọ́ yóò kàn fi hàn yẹn dọlọ́wọ́ gbọ́ ni ebi ń kírun kì í ṣe pé ẹ fẹ́ gbàgbọ́ náà ni ọ̀rọ̀ jẹ́ mùsùlùmí kọjá kéèyàn ara mọ́tò kó wá fi láyé lára lọ́wọ́ sí ń dì wọ́n kọ́ láyé àmì mọ́mọ́ lọ sún lọ́la bá jẹ́ fámìlì táàbí máa mọ̀ pé mùsùlùmí nìyẹn láyé òní òní tó yẹ pé níta ẹ fi ń dáwọ̀ èèyàn á ní mùsùlùmí ni pé kí wọ́n gbé nìyá àsìkò ọ̀run bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ kí wọ́n fi fọ́tò nìyá àsìkò bíi mọ́tò gbogbo ọ̀ràn tí ń jẹ́ bọ́ tí ń bẹ láyé èwo ni mùsùlùmí yìí bá wọn ṣe alẹ́ ni wọ́n mú lóṣogbo nínú àwẹ̀ tó lọ àwẹ̀ tó lọ yìí ẹni wọ́n mú ìwà mọ́tò lọ lónìí àwọn ọlọ́pàá bá wá sí dàdúró bí a ṣe dá wọn dó ẹ̀rú ti bẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bó ṣe bó ṣe bó ṣe búdé lu ọ̀sálọ̀ bó ṣe sálọ̀ ọlọ́pàá ti fura pé a jẹ́ pé nǹkan kan rọ́ǹgì pẹ̀lú àwọn èèyàn yìí kí aláàdé kìlọ̀ fún máa sá lọ́dọ̀ wọ́n yẹnu mọ́tò wọ́n bá orí obìnrin wọ́n bá orí obìnrin wọ́n bẹ́sẹ̀ wọ́n bójú ara rẹ̀ wọ́n bá ojú ẹgbẹ́ bóòlì lẹ́yìn wa jẹ́ nínú rọ̀mọ́dọ́ ní olóòrùn ní ìdí owó ni ẹni tó sá lọ náà lọ́bẹ̀ wọn ṣe olóòrùn ní ìdí owó tó wá ní ìdí owó tó pọ̀ bóun sọ fún pé àwọn táwọn ilé ìbá ṣe tí ó yọ owó kéékèèké wa ó lẹ́yìn wọn tó òun owó tó pọ̀ lòun fẹ́ ó lòun sì sọ fún pé nítorí o lè ṣe tó fi lérò tó pọ̀ kò ní dáa kó o ṣe nu rọmọdán yọ dẹ̀yìn rọmọdán kò ní ọmọ ṣe o ìgbà kọ́ ọmọ ṣe nu rọmọdán kí àáfàá lòun òun máa bá yàn ṣe ní owó àáfàá àáfàá náà ni wọ́n sọ fún pé orí èèyàn ni ó lọ fábí obìnrin wá yóò gé lọ́wọ́ ṣùgbọ́n kọ́ ọmọ ṣe nu rọmọdán kéṣù má kàn gbọ́ ọ wá lọ́rẹ̀ kan tí ń wo wèrè ẹnì yẹn ní ọ̀rẹ́ tẹ́kí àwọn wèrè lòun wọ́n máa lọ dá wèrè ìjọ sọ́dọ̀ rẹ̀ ọ̀kánú wèrè ní ọlọ́pàá gánú wèrè tí ń tọ́jú wọ́n padà àwùjáde báyìí níbi tí wọ́n ṣe sí tọ́wọ́n ọlọ́pàá débi ọ̀kọ́ yálù rẹ̀ sóbi tẹ́ ṣe sí wọ́n padà àwùjáde. irú ilé yẹ yọ́lá àfa àfa àkọ́ni bóyá lè má mọ́ mọ́sálásí bìkan níbo ni ìgbàgbọ́ wà ṣùgbọ́n sí àwọn kò ní ìgbàgbọ́ gan ó ní kó mọ̀ sí Ramadan náà ẹ wo ìgbàgbọ́ kìtìmánì nínú oṣù àbọ̀wọ̀ máa pààyàn ṣùgbọ́n má pààyàn nínú Ramadan oṣù oṣù oṣù yìí èèyàn gbọ́dọ̀ máa dẹ́ṣẹ̀ inú ẹ̀ ṣùgbọ́n ẹ máa dẹ́ṣẹ̀ lọ lẹ́yìn ẹ̀ níbo ni ìgbàgbọ́ òdodo wà iná ladínà àmàlú wàhámínú sọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n ní ìgbàgbọ́ òdodo tẹ́ ẹ rí ọ̀rọ̀ ìdájọ́ òdodo kì í sọ̀rọ̀ wáàsí wáàsí ò lè ò lè ràn án àbí lọ kọ́ ni ẹjọ́ nǹkan tí wọ́n sọ yìí kéèyàn lọ kẹ́kọ̀ọ́ nípa tí wọ́n ń pè nígbàdún òdodo ni téèyàn ọ̀bá kẹ́kọ̀ọ́ nípa ni èèyàn ọbẹ̀rù ò ọbẹ̀rù ẹ̀ irú ìgbàgbọ́ tí kéèyàn ò ní sí irú ìgbàgbọ́ tí ó yẹ kó sí lára èèyàn rárá oní ọmọ tẹ̀lé èèyàn káàkiri tí nǹkan kan bá ń bẹ táwọn afá akọtí à lórí rẹ̀ tó pọ̀ rẹ́rẹ́rẹ́ ọ̀kan nú ẹ̀ ní ìmán ọ̀rọ̀ ìgbàgbọ́ tíra tó pọ̀ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ làwọn afá akọtí ọ̀pá ẹ̀ àwọn ìgbàgbọ́ ti ń bẹ ń ta àwọn ìgbàgbọ́ tó kún bọ̀ tí ń ń ta ń ẹni tí ó jẹ́ olùgbàgbọ́ òdodo ìmọ̀lọ́ọ̀lọ́kan rẹ̀ yóò yànjú ìmọ̀lọ́ọ̀lọ́kan rẹ̀ yóò ṣe gíní yóò yànjú pẹ̀lú wípé àwọn kẹ́kẹ́ ń bẹ nìkan ò lè ṣe nìkan ló lè ṣe wọn ló lè pa wọn ló lè wọn ló lè lásìkò wọn èyàn ọjọ́rọ̀ sí ilẹ̀ sẹ́ lómi lẹ́yìn ọ̀lọ́ ààzọ pé èyàn ọjọ́rọ̀ kírun fẹ́ lómi lẹ́yìn ọ̀lọ́ gbogbo ọ̀ràn tí ń jẹ́jọ́sí nǹkan mélòó làwọn àmọ̀ tí ń jẹ́jọ́sí tí wọ́n bá sọ fẹ́ lómi pé kí làwọn àjọsìn àríkánú ìsìláàmù ara àrùn ní ọ̀sán ọ̀tàn kò síjọ́sí kankan mọ́ sáà mà gé pé ìfẹ́ gan lásán ìjọsìn ìfẹ́ lásán ìjọsìn bóò nífẹ̀ẹ́ sí máa jẹ́sùn ìjọsìn ìpayà lásán ìjọsìn ní bóò ní ìpayà ṣe máa jẹ ìjọsìn gbígbára lé nǹkan ìjọsìn ní bóò ní ṣe máa jẹ ìjọsìn gbogbo àwọn nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ lọ́ọ̀mà tàbá fẹ́ jó ìgbàgbọ́ òdòdó lóòtọ́ tí gbàgbọ́ wa tó bá fẹ́ yè kòòrò tí wọ́n gbogbo àwọn àgbàgbọ́ tó kúbọ̀ yìí kò ṣàǹfààní o kò sàǹfààní ìyẹn náà ni ò jẹ́ ká yí padà sí bó ti yẹ ká rí wàhámìlú sọ̀lì hàt káṣí máa ṣiṣẹ́ dáadáa méjèèjì gbọdọ̀ mọ́ wà papọ̀ àlàámọ̀lù sọ̀lẹ̀ iṣẹ́ olóore tá a bá mọ́rọ̀ ìgbàgbọ́ tá a yọ kó tán a mùsùlùmí tó fẹsẹ̀ kọ́ ń bẹ̀ lọ́rí rẹ̀ rẹ̀ ni torí làákà yẹ kálukú ní fi mú sí olóore àwùjọ ibi tí kálukú wà ní ti mú sí olóore ibi tẹ́lẹ̀ kọ̀ọ̀kan tó pè lọ́ngì sí ibẹ̀ ní sí olóore wa tó bá yàtọ̀ sí ti mẹ́mbẹ̀ rárá sí olóore sí ní nǹkan tó fẹsẹ̀ múlẹ̀ nù tí rọ̀ lọ tó fẹsẹ̀ múlẹ̀ nù lànà ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo iṣẹ́ tí yẹn bá ń ṣe tí ó bá bá lànà ànábì mu bó ṣe wulẹ̀ kọ́ dáa tó lójú àwọn èèyàn kì í ṣe sí olóore ẹ jẹ́ fún alákòjú ẹ̀ sẹ́yìn àtó bẹ́ẹ̀ kó bọ́ sí gbangba àdòrò kó ní káwọn èèyàn mọ́ sàṣàlá tó mi bí ìbá ṣe rúmọ́ sálásí wa yìí kí àṣàlátù tẹ́ ń lọ nǹkan dáa kì í ṣe sí olóore ẹ wá wá dúró èèyàn tó ti rí àṣàlátù jọ sunday sí olóore ṣé ti náà sọ́ọ̀tì lásán ṣé kọ̀ọ̀lù lásán ansaru dín lásán ansaru islam lásán náà wàrù kìnnìkan dín. díìnì díìnì tábà wọn jáde já àgbèrè yáti ilẹ̀ oòrùnlá àsàlátù ní yúnífọ́ọ̀mù pàpà ní àsàlátù ó ní yúnífọ́ọ̀mù àbí òní yúnífọ́ọ̀mù ha mama wa aṣa ọdí ọlọ́ọ̀dá ọlọ́ọ̀bá akẹ́ ó ní ọlọ́ọ̀bá akẹ́ àwọn àrò tí wọ́n nílé kò tí sí pé kò tí sí bí wọ́n ṣe ń bí wọ́n ṣe ń gbà náà ìró wọn wọ́n sì fi ń bora wọn wọ́n sọ dìjà o wọ́n wà máa jáde wọ́n dúdú lọ bá takun lọ́ọ̀kan ọba jù wáyé tiẹ̀ wò dákejì àwọn obìnrin wọ aṣọ tó dúdú ní láyà náà sọ̀rọ̀ a ní wáìtì ni ṣé ẹ ti ní wa ṣe é pé dákejì dúdú náà ní wáìtì wáìtì lásọ tàṣàlátù. ìbòrùn náà ni ẹlòmí ò ní mú bòrùn lọ́wọ́ nígbà bá fẹ́ wọ náà sàlátù báyìí yóò tó mú jáde pẹ̀lú ìtọ́sí máa funfun. àwọn àníṣe olóore àà sí ìyá kìíní ìyá alásàlátù wà nù àwọn ènìyàn wọn ṣe kìíní bẹ́ẹ̀ ṣe láyé ìyá alásàlátù ó ní ọkọ̀ dá sàlátù. èèyàn tí màá ń bẹ́ ń jẹ́ àsàlátù ní ìsìn yìí kì í wọ́n máa pọ̀ pọ̀ mọ́mí rẹ ẹ̀rọ rẹ àwọn àti rẹ gbogbo wọn náà ti jalá sàlátù tẹ́yẹn tí a tó ti fi hàn joyè ìwà wà dánwò wa hum yahsabuna annahum yuhsinuna sun'a lójú wọn wọ́n ṣòro pàwọn ṣe dáadáa kódà wọ́n tó mówó tí wọ́n dà lọ́wọ́ táwọn afọ́ fi jẹun èyí làṣàlátù kọ sanwó lọ ẹtì rẹ ń tọ́ sanwó lọ rí wọ́n tún ti ń dájọ́ ń bẹ̀ wọ́n tún máa dájọ́ kí wá ní ìran tí wọ́n ń wọ̀ tí ọ̀dà tí wọ́n wọ̀ tán bẹ́ tí múra ìsìláàmù ẹ̀ rí bẹ́ ṣùgbọ́n lójú òun ẹsẹ̀ dáadáa ni jésù ṣe dáadáa ṣùgbọ́n lómi ọ̀sọ̀ ọmọ kí bóòlù ó ṣe ní táwọn yẹn ń ṣe ọ̀dà wọ́n ní wọ́n yunifásitì wọ́n ti ṣe kínní kan àwọn náà ń gbókọ̀ síláàmù ga ẹ wo ibi táwọn kìíní ní wọ́n ti ní sáìtì wọ́n ti ní ibi òjò ṣéyàn ní dáadáa. àwọn tí wọ́n ní yunifásitì wọn àlejò arabic ni wọ́n ṣe islamic studies mi muslim eh, islamic university ni o ṣùgbọ́n wọ́n ṣe arabic mi ẹ̀ ṣe islamic studies islamic university asalatu university torí òní ìdíkọ́ yẹn wọ́n máa ṣàlátù kìí dé kú kò ní ìdíkọ́ ma kí ó dé tí ó fi màṣà látù sí àbíbẹ̀ ní àbíbẹ̀ kọ̀ kọ́sà ti mú ní kọ̀kọ̀ kọ́ rẹ̀ ó dùn kó sì mú ní kọ̀kọ̀ bí gbogbo wákà ayé gbogbo orin ilé ayé kọ́ lọ ẹ̀ kọ́ àwọn fújì nkankan kó sọ di wákà. wàhálà ń bẹ iná ladina amanu wa amilu sọ́ọ̀lẹ̀ ha ṣe iṣẹ́ tí ń jẹ́ iṣẹ́ dáadáa láìka ìwà kọ́lá fìdí fáyẹn o kì ṣe láìka ìwà o a ṣe rí padà sínú kílẹ̀ ọlọ́run ní kílẹ̀ anábì sallallahu alaihi wasallam ìgbà tí yàrá bá fẹ́ fi làákàyè tó bá fẹ́ fi sọ ẹ máa wò tá a bá lọ sí hajj ọlọ́run ní ṣe léèwọ̀ ẹnìkọ̀ọ̀kan mọ́ òkò téèyàn máa sọ méṣù lásán kéèyàn máa lo òkò wẹ̀rẹ̀ kó lòkò ńlá ẹ pé bẹ́ẹ̀ bá jọ búlọ́ọ̀kù méṣù ó tó bẹ́ẹ̀ àbí ó tó bẹ́ẹ̀ búlọ́ọ̀kù kìnnà sùjókò wẹrẹwẹrẹ tọ́ ọ bá lẹ òkò tó tóbi ó ń bí díà ni ọ kì í ṣe sẹ́ẹ̀lẹ̀ ẹ wọ̀ gan. àyà amadu sọ́ọ̀lẹ̀ iṣẹ́ rẹ̀ kì í ṣe làákà rẹ̀ lóbi sọ. ọ padà sínú ẹ̀sìn pé sára ṣe orin lélẹ́yìí wà ẹ wá wọ àwọn tá à ń kà nínú àlẹ́ adábòlì mọ́fúrọ́dì. ẹ máa wọ àwọn èèyàn tí wọ́n ń ṣe dáadáa tí wọ́n tún máa bá àwọn tó ń jà fún àlè rẹ̀ pé sí mo ṣe dáadáa àbá àti gbàgbé ni àwọn tó máa béèrè wípé ṣé bí mo ṣe ṣe òun sọ́dà iṣẹ́ olóore wọn sì ṣe mélòó làwọn á ṣe tá a béèrè pé sọ́dà mélòó ló kù tá à ń ṣe má tá a wọn kó ẹni ó mú ya rẹ̀ wájú gan tó tún pọ̀n ó tún béèrè pé ṣé mo ti ṣẹ̀san rẹ̀ tán báyìí bí. ẹ wá wá dúró báwo tó ṣe dà ó ń dúró mùsùlùmí ṣe dá mùsùlùmí ní ìsìn àwọn yẹn ti fẹ́ sọ ìsìláàmù di ẹ̀sìn kìrìsìtẹ́nìtì ibi tí wọ́n bá lọ nìyẹn ọlọ́run bọ́ ọba tó láàrin gáṣípì alẹ́ni tó sọnù nítorí wípé wọ́n ń fa ìmọ̀kan sí lọ èrò wọ́n láyé mẹ́tí ọlọ́run pé yàgùn dín ní àlùmọ̀tò wà lẹ́yìn kọ́ńbínú sí wọn nítorí pé wọ́n ní mà wọ́n àtẹ̀lé mà tí wọ́n ní gbogbo ẹni tó bá ti nímà tí ẹ tẹ̀lé ma rẹ̀ ọ wọ abẹ́ orí ibú táwọn ìyàwó di bákan náà ni gbogbo ẹni ọ fẹ́ sin náà tí ọ̀ wá mà nípa bí ó ti sin lọ. gẹ́gẹ́ àwọn kí wọ́n ń ṣe báyìí mìíràn ṣe lọ́wọ́ ètò náà ṣàyàpọ̀ olówó àwọn èèyàn máa ń bá ilé mìíràn bá wọn lọ́wọ́ ètò náà ṣàyàpọ̀ olówó mọ́ra àwọn èèyàn tí wọ́n ń ṣe báyìí mìíràn bá ń ṣe bẹ́ẹ̀ ayé rẹ̀ ọ̀tà ọ̀rọ̀ rí ó tún bá wọn òkú bára rẹ̀ nìyẹn ọlọ́wà ní ẹni tí méjèèjì bá pé fún iná lọ́dínà àmàlù wà ámì ló sọ àwọn tí wọ́n bá máa ń ti ń jẹ́ ìgbàgbọ́ òdodo tí ìgbàgbọ́ yẹn sì ń bẹ lọ́dọ̀ wọn ìgbàgbọ́ òdodo ni ìgbàgbọ́ tó bá tàwọn sàbí ànábì Muhammad sallallahu ọlọ́wọ́ bá ní kí ló ní ọ̀sẹ̀lẹ̀ sí. lahum jannatun tajri min tahtiha al-anhar dhalika al-fawzul kabir. ọlọ́wọ́ ní lahum jannat ọlọ́wọ́ ní àwọn àlìjánà ń bẹ fún wa àwọn kíni àwọn àlìjánà kò láìjánà ẹ̀yọ̀kan àwọn ọgbà àjẹra jannatu lẹ́yọ̀kan jannatu lọ́lọ́ ń pè é wàlìmọ́n akọ́fà máa kọ́ ọmọ àrọ́bì ìjànàtà ọlọ́ni ẹni ọba bẹ̀rù pé wọ́n pàdé ọlọ́run ọba lọ́jọ́ kan àlìjánà méjì ń bẹ fún ìdánjọ́ tó sọ yàtàn ó tó ní wà mí ń dúó ní ìhìnmá jànàtà lẹ́yìn eléyìn méjì mi tún bẹ ó di mélòó ó di mẹ́rin ìyẹn ló fi bàbá àlìjánà ìṣẹ́ ọ̀kan lọ́lọ́run fi ní ìlà wọ́n á ní pé ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ kan ń bẹ̀ yẹn ẹ máa gbọ́ ọlọ́run ọba ti sọ ọlọ́run ọba ọ̀sọ́ pé àwọn tí wọ́n bá nígbàgbọ́ òdodo tí wọ́n ń ṣe dáadáa mọ̀ pé ṣàlìjẹ́nà kalẹ̀ fún àkọsọ́ba ó ní làwọn jannat àwọn ni wọ́n ní àwọn ọgbà àdẹ̀rà tí wọ́n ní àwọn afọ onítàfsir wọ́n ní ìyẹn ó máa jẹ́ ìyàtọ̀ láàrin wọn aníláyé tó ráwàkọ́lá ni. Tafsir, bẹ́ẹ̀ láì bẹ́ẹ̀ kọ́ àwọn kankan bẹ nínú téèyàn máa fowó ara èèyàn ara láyé téèyàn rà fẹ́ lómi àbẹ́ mọ̀ ni èèyàn rà fóònù tó tó tán ó sì máa jáàjẹ fóònù ẹni tó sì ní ó sì wá mú ẹni ọ̀rá fún <laughs> owó tí ẹ ló fi rà á páálí rẹ̀ ó máa wà lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ lómi ni ó lò ẹni ọ̀rá fún ẹ̀yà àwọn ará mọ́tò bẹ́ẹ̀ ọlọ́mọdé wọn jẹ́ amọ́tò lọ <laughs> ẹ̀yà àwọn bẹ́ẹ̀ àwọn tí wọ́n bẹ́ẹ̀ bí abẹ́ òsì ọ̀rọ̀ amọ́tò fẹ́lò ní àìmọye nǹkan téèyàn ní lónìí tí ò ní ni àbí ẹ̀kọ́ ọlọ́mọṣẹ́ ló wà lẹ́rù olè torí àwọn onímọ̀ ní wípé ìyẹn ó máa dé yàtọ̀ láàrin tá a ní láyé àti tọ̀hún nínú owó tá a ti ṣe anábà Muhammad sallallahu ó ní ayé kan nínú tó ṣe kí máàlù mú wà rí sí bẹ́ẹ̀ náà ni owó ẹni tí ó jogún ẹ̀ tó wù jogún tiẹ̀ lọ tó wù jogún tiẹ̀ lọ ṣe kí n sẹ́yìn mọ̀ pé ẹnì kọ̀ọ̀kan wa ní òun pé ah, jẹ́ ń tọ́jú iye báyìí pamọ́ jẹ́ ń fi báyìí ṣe kíní kan owó tó ń fi pamọ́ òun fi pamọ́ fẹ́ lómi tí ó jogún ẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ máàlù wa rí sèké ni àhábò ilé yìí mi máa lẹ̀ ẹni tó yẹ kí owó ẹni tí ó jogún ẹ̀ wù jogún tiẹ̀ lọ. ó wù ju owó tiẹ̀ kankan lọ owó tiẹ̀ ní tọ́ bá ná ńgbà wà láyé ìjọba èlò lọ́mọ ẹ̀dẹ́ nìyẹn ń nà owó tó ṣiṣẹ́ pàápàá tó bá ṣe pórówó lóòótọ́ ntí pipa ní fojú kan nínú àyàfi inú pépà jù lákàntì eléyìí ilé ìjọ jẹ́ kí la eléyìí tá a bá lò ń bẹ̀ gan lò ń bẹ̀ fún gbà díẹ̀ bẹ́ẹ̀ náà kọ́ èyí máa sọ fáwọn èèyàn tí èèyàn bá kọ́lé tó bá lòun kọ́lé fáwọn ọmọ òun ìtumọ̀ rẹ̀ ní sọ pé kọ́ ta àwọn ọmọ òun lésì bẹ́ẹ̀ náà kọ́ ẹni tí ọba tọrọ kọ́ tọ ọmọ rẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ nígbà àwọn ọmọ rẹ náà bá kọ́lé tiẹ̀ tiẹ̀ lọ gbé tiẹ̀ tí wọ́n wá jáṣẹ̀ tọ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́run tá ló kù tí ó gbé tiẹ̀. ilé àwọn ìmọ̀kẹ́ tí ń bẹ láyé àwọn akọ́lá ní ìtàjọ́nà rí bẹ́ẹ̀ ọlọ́run ni làwọn jàǹnà àwọn ni wọ́n ní àwọn ọgbà àdẹ́ra gbogbo tí ń bẹ́ẹ̀ bẹ̀ tiẹ̀ ni àìmọye nǹkan tó bẹ̀rẹ̀ ní ènìyàn ní láyé tó torí pé òṣèlú láǹfààní jẹ́ wọn ó takùkù wúlò fún bẹ́ẹ̀ náà ẹ kọ́ ṣùgbọ́tọ̀ ọ̀run ò rí bẹ́ẹ̀ ohun tá a bá ní lọ́rùn àwa la ní inú ẹni tí ó rí nǹkan dáadáa jù àwọn àjọ ọlọ́run lọ́rùn ọlọ́run já wà nù. ọlọ́run láwọn àlìjánná yìí kì í sàlìjánná yìí ọ̀kan o tàjẹ̀rí mi. tàti hàlànà. ọlọ́run ní àwọn àníhàárù àti túwélé dáadáa sẹ́yìn ọlọ́run bọ̀ sọ wípé odò ń sàn á lọ lábẹ́rẹ̀ ó ní àwọn odò. مثل الجنة التي وعد المتقون فيها مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها يعني àwọn kankan bẹ tọ́lọ̀ wọn ọba tó sọ ní alukur'an táwọn èèyàn bá fẹ́ fẹnu yàgbẹ́ wọ́n máa ń sì sọ. Hmm. àwọn kan ò ní kẹ́ ọlọ́wọ́n ọba ní akẹ́rìnmọ́dún ń sàn lọ nínú àlìjáná ibi fìràwọ̀nà náà sọ yìí kí wà háàzì ilẹ̀ àníhàárù tàjírí tààtì ẹbá àwọn ọdún ní sàn lọ́lábí òun yìí mo ti rẹ́ ní tó sọ yìí pé kí ni odò ń sàn lọ́lábẹ́ rẹ̀ lábẹ́ rasco odò ń sàn mẹ́ rasco ló ṣògbò ẹ ẹ mọ́ rasco odò ń sàn lábẹ́ rẹ̀ àbí ọ̀sàn lábẹ́ rẹ̀ ń sàn àwọn kan mọ́ rasco nù o rasco ló ṣògbò ń bẹ̀ o lẹ́gbẹ̀ẹ́ bí ó gáràjì abẹ́ẹ̀lẹ̀ báyìí lómi ń dà lórí ẹ̀ ló lé wa àwọn olówó kan olówó ayé wọ́n lè torí ẹ̀ lọ kó dùn ọmọ sàn lọ abẹ́rẹ́ kì í ṣe bí wọ́n fẹ́ lálìjá nù irú odò tọ́lọ́ mi máa ń ààzì omi tí ò lè yí padà ń sàn lábẹ́ kò lè yí padà àwòrán èmi ò ní bá rìn ní bá ti rásìkò rìn wàhánàárùn mìlábà ní lábúyẹ́ta ọyá ọ̀tá àmọ́ àwọn wàrà tí èkán ẹni tó bá tó bẹ̀ kọ́ kọ́lé kó ní wàrà ọmọ sàn lábẹ́ níjọ́ ọba sì yẹn odò lówó wàrà ni o tí ọmọ sàn bí odò kò sì ní kan ó jẹ́ ẹlẹ́sàn wàrà mélòó lónìí wàrà wo ni ó dòdò ibo ni ó ti rówó ẹ̀ àwọn ọtí tó dùn ó náà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ oyin tó ń sàn lábẹ́ rẹ̀ oyin wọ́n bá ròyìn wá níta ní ìsìnkú àwọn tí ń tọyìn lé wá ní oyin tó jódò tí ń sàn ilé òfin mọ̀ pé ó tó wá jó tọ̀dọ̀ ọlọ́run ọba gbogbo àwọn tí wọ́n lówó láyé tẹ́lẹ̀ fáwọn ní wọ́n lọ́yẹ́ báwọn ní kà sí àràjù gbogbo bí wọ́n ṣe tó àti rẹ̀ nìkan nù wọn tí kankan nínú tọ́lọ̀ ń sàn sàn lábẹ́ bómi bá ń sàn lábẹ́ ilé rẹ̀ yóò ní dọ̀tí yóò ti palẹ̀ jẹ́ tí àwọlé ó ti kéńjì kò wá ti àti ìrò ní wàrà ní ìmọ̀ye màálù tí wọ́n pa tí ó fi dúró wàrà tí ó dòdò àti ìrò ló yá àṣì ní rí ibo ni ó ti ròyìn tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣe léyìí láti fa àdùn wa síbi ṣíṣiṣẹ́ àlìjànnà láti mójútó nǹkan méjèèjì tó ti ṣáájú ìgbàgbọ́ tó yẹ kó kódà tó bá yẹ pé torí pa nígbàgbọ́ tó dáa yẹn àwọn kankan nù orí ayé ń jọ bí ẹni kí ń bọ́ mọ́ wa lọ́wọ́ káwọn fojú bẹ̀ wọ́n o torí pé àwọn àtọ́jọ mórí ayé tá a rò pé ń bọ́ mọ́ wa lọ́wọ́ ìtọ́ bọ́ mọ́ wa lọ́wọ́ ń bẹ̀ kò sí nínú ìtọ́lọ́ ń pè ní tiwa ni tiwa gangan ń bọ̀ ìmí wa máa ń bọ́ nítorí kọ́ lọ́n lè mú un tó jùlọ wa. mọ́fìlẹ́ yẹn wòran ibi tó ń lọ ni ọ máa wò bákan náà dáadáa mọ́dọ̀ àyíké mo ní dáadáa ni tọ́ bá ń tọ́lọ́mù o ká kúnlẹ̀ ní dáadáa lọ́dọ̀ Yorùbá o ká máa dọ̀bálẹ̀ ó ní dáadáa lọ́dọ̀ Yorùbá ọmọ mi yáyé ọ̀la níyàn àtọ́kán ló ti máa dọ̀bálẹ̀ ó ní respect respect kọ́ wọn. kódà káwọn èèyàn máa ṣàbúrú kéèyàn máa runú lọ níbi tí àti lè sọ̀rọ̀ kò bá mu kò sí inú wà dáadáa káyàn máa ṣàbúrú níbi tó ti lè sọ̀rọ̀ kọ́ wá ru ẹnu lọ́wọ́ bí ìgbà tó ṣe pọ̀ rẹ̀ rù ara àti tó fi bínú sáwọn ara kí á nu wọ́n rùn wọn lọ́wọ́ ni ẹ fílẹ̀ náà ẹ free everybody kí ló wà mẹ́ẹ̀ tí wọ́n máa fi sáré jánà ni kí ló kẹ́ pẹ̀lú láìfẹ́ lómi ah nǹkan dọ̀rọ̀ kẹ́ pẹ̀lú láìfẹ́ lómi torí ẹ̀ dọ̀rọ̀ sàánú ẹ̀kọ́ náà rà jẹ́ náà lọ́wọ́ wa o ẹja mójútó lahum jannatun tajri min tahtiha al-anhar dhalikal fawzul kabir ọlọ́ni dhalikal fawzul kabir ọlọ́ni tí wọ́n sọ fún yín òun gangan lè rí jẹ́ tó tóbi àwọn onítàfsí wọ́n lọ́lọ́wọ́n sọ wípé hadhal fawzul kabir tó jẹ́ pé tí ń sọ inú àyà náà lọ́wọ́ abẹ́ẹ̀ náà ẹgbẹ́ kọ̀ọ̀kan sẹ́yìn pé hádà nítorí ẹ̀ súnmọ́ra ọ wà ló dáálíkà nítorí kálí bá a bá bàrà nítorí súnmọ́ mẹ́ẹ̀dẹ́ nìyẹn lójú bíi tí ń wò lọ́ọ̀kan bẹ́ẹ̀ náà ẹ̀bẹ̀ kọ́ nítorí mẹ́ẹ̀dẹ́ nìyẹn bá ń wò lọ́ọ̀kan ní lójú ọlọ́run wá fi bọ́ dùn sí dáálíkà ní tí ń sọ̀rọ̀ rẹ̀ fún ọlọ́run kọ́ ọ̀làjú rẹ̀ kọ́ mẹ́jẹ́ nìkan kan náà wọ́n pàdánù ẹ̀ bá a bá fẹ́ pàdánù rẹ̀ ẹja máa ń tán pè ní kéèyàn ọ̀jẹ́ mùsùlùmí o gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọdún mùsùlùmí ní bẹ́ẹ̀ lérí ẹ̀ pé gbogbo àyè lọ́lọ́run wà o yàrá ni ọlọ́run kọ́ ọ̀làwọ̀ fi kó lè mọ̀ká yóò ní gbogbo àyè lọ́lọ́run wà wà o ọlọ́run sí gbogbo ayé o kò sí bí kankan tọ́lọ́run ti sọ pé òun bẹ ní gbogbo ayé kò lè wà ń lé ọtí o kò lè wà ń tọ́ílẹ̀tì o kò lè wà ń lé afẹ́wò kò lè lọ chọ́ọ̀chì ọlọ́run bóò ló ṣe ní gbogbo ayé lọ́wọ́ wàhálà ti dé láwọn ilé ayé tàwa yìí wàhálà àwọn kan sáà gbèsè rẹ̀ ẹnìkan wọn lọ́lọ́ sí wá sí chọ́ọ̀chì ẹ wọ́n tún ti ṣe rọ́dù fáwọn àti ṣe rọ́dù fún bẹ́ẹ̀ ni ó ṣe rọ́dù kọ́lá tí mo gbọ́ sẹ́yìdì náà Abubakar àbí sẹ́yìdì náà Umaru lọ sọ ni àwọn ọ̀rọ̀ burúkú ẹ wàá mọ̀ ibi tí wọ́n pa ìrọ́dù sí ẹ̀yẹ́ máa ṣe rọ́dù fún kíkẹ́ máa bọ̀ ọlọ́run tó rí gan ẹ bá ń jó mọ́tò wá ẹ má bá wà á bọ̀ ẹ dàkú kí lọ́jọ́ mọ́ra wọn yẹ ẹ ṣe wàhálà lórí òun kúrò mọ́tò tọ́lọ́ tó ẹsẹ̀ sínú ẹ wà ẹ wà wá sójú àgbo ẹ wà wá sójú àgbo ẹ dàpọ̀ kí ni iye ayé tí wọ́n fi ń ta àwọn èèyàn jẹ ni o nígbà ẹjọ́ wọn máa bú lọ ebó ló ti ra mọ́tò dẹ̀ndẹ̀ káwọn sì kéta rẹ̀ ah, wèrè kọlù aláǹsọ̀rọ̀ ẹ̀sìn wọ́n sọ̀rọ̀ pọ̀ ra mọ́tò kẹ̀kẹ́ sáwọn bá sọ̀rọ̀ ra mọ́tò àbáwọn fáwọn ra mọ́tò ọ̀rọ̀ mọ́tò ni tó wà ń lẹ̀ nílá àfihàn pé ẹjẹ́ gbé ẹ̀sìn wáyé dáadáa ẹjá ṣe kí ni kájẹ́ kí ẹ̀sìn wa kó ṣe kí ni kó yí a dáadáa kó dùn àlà ká máa ti ń jẹ́sìn ká má bàa ṣẹ̀sìn ọlọ́run ní jẹ́mi àtìyàn ṣẹ̀sìn o dáadéka ìfà ooo sẹ́rí lókítà lókítà fáyidà kan tó ní agbára wa ń bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ ṣé àmọ́ kí o dùn tá a lè láyé máa fẹ́ ní. kí la rò pé yóò jẹ fún wa eré ní bẹ́ẹ̀ náà àwọn èrè kéékèèké tí wọ́n bá ní èrè tó tóbi èrè tọ̀run ẹni ọwọ́ rẹ bá bá èrè láyé tó bá ṣọ́ọ̀tì lọ́rùn ó ṣọ́ọ̀tì kalẹ̀ ọlọ́run bá wá sọ ayé pé eléyìí ti ń ń tó jèrè tó tóbi ó ní kòkòrò ẹ̀ ń tí èrè ń ṣùgbọ́n lè tí ọba ní ti lọ́wọ́ nínú èrè ìgbé ayé kò sí wàhálà tó ọba rí mú yorùbá láyé mi ti yé tí ọba ti ní ba ìmánì jẹ tí ò ní ba àmàlù sọ́ọ̀lẹ̀ tí ò ní bàjẹ́ ẹ máa wọ́lọ́ ìgbà tó sọ̀rọ̀ ẹ̀san àwọn tí ń jó àwọn olùgbàgbé òdòdó náà ó fi ẹ̀san àwọn olùgbàgbé òdòdó tẹ̀lé bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ kí ló tún tẹ̀lé kí ló tún tẹ̀lé. inna batasha rabbika lasadid. إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش ذو العرش المجيد فعال فعال لما يريد الله أكبر ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ìgbà tó wá tó sọ̀rọ̀ àwọn olùgbàgbọ́ òdodo tán wọ́n tó jẹ́ ọyá ayẹ́gẹ́ kún ẹbí mo ṣe ní alìjánà ń bẹ fún ọ nǹkan mìíràn tó lọ tọ́ ọ̀bá lè sojú kòkòrò alifawuzul kabir àwọn afọ́rítà òṣèrè àwọn kan nù wọ́n ní ẹ̀san alìjánà ọlọ́run ọbọ̀ òfin kẹbíìrù ròyìn àfi nínú sóra yìí zalika lè jẹ́ àdúgbò wọn nínú sóra yìí nìkan ẹnìkan sọ bẹ́ẹ̀ náà àwọn afọ ìtàfsí àwọn kan sọ bẹ́ẹ̀ náà àwọn afọ ìtàfsí ṣùgbọ́n mi tí mo fẹ́ lò ní ìsìn ọlọ́run bá wá ní inna batusha rabbika lashadid àbíọ́lọ́run ní tá a ṣe tọ́lọ́run bó fi gba amú pẹ̀lú èlé ọlọ́run má jẹ́ àṣe ọlọ́run ní gbígbá al-akhdhu bi-shiddah níjẹ́ batusha ọlọ́run ní gbígbámú ọlọ́run ọba rẹ ẹni ọlọ́run bá gbámú ọlọ́rìnlá ṣẹ̀díd ó lé ọlọ́run sọ pé iná bá tó ṣàrọ̀ bí ká ṣẹ̀díd ṣe pé iná gan ó fi kan ọ̀rọ̀ ń pa ní ó tún wá fi láàmù síbi ṣẹ̀díd yẹn iná bá tó ṣàrọ̀ bí ká làṣàdíd ọlọ́run ní ìgbámú ọlọ́run ọba rẹ ó lé kókóókó ah, ẹjá wo àwọn èèyàn kan tí wọ́n wálé ayé yìí tí wọ́n jẹ́ nǹkan lójú àwọn èèyàn táwọn gan mọ̀ pé àwọn jẹ́ nǹkan ṣùgbọ́n ọlọ́run dá wọn máa bí ọ̀dọ̀ àwọn báwo ló ṣe ṣe fìlà áwọ̀ فأخذه الله نكال الآخرة والأولى فأخذه الله نكال الآخرة والأولى àwa yóò jẹ́ kankan ọlọ́run gẹ́gẹ́ fúnra ara rẹ̀ ó ní inna fir'auna ala fil ardi waj'ala ahlaha shiya'a يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة طائفة طائفة منهم يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين قال فرعون ذروني أقتل موسى وليدع ربه وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد فرعون tó tóbi débi wípé ó ní ẹ̀yìn ẹ̀yìn ẹ̀fẹ̀ mi lẹ̀ ẹni ọlọ́run lóun ránṣẹ́ tó jà náà anabi Ọlọ́run yàtọ̀ sí kó jẹ anabi Ọlọ́run irú èèyàn ni ṣàkóṣeyà rẹ alágbára ni bẹ́ẹ̀ náà ẹbẹ kọ ẹni ló lè gbáyàn lẹ́sẹ̀ kó sì dá sọ́dọ̀ Ọlọ́run fìlànà wà ní ìfúnmílẹ jẹun padànù kí n wéṣẹ ẹ wá tó bá yẹ pé nítorí sọ lásán nù tó bá dákẹ́ bá ó ní wálé ọ̀rọ̀ rẹ̀ wá tó bá ọlọ́ni na fìràúnà aláfìlárọ́bì ọlọ́ni fìràúnà ga lórí ilẹ̀ ó sì yànga wàjá aláhàláhà ṣíyà àwọn tí ń bẹ lórí ilẹ̀ ó fún wọn yàkàyàkà ni yẹ́lẹ̀yẹ́lẹ́ ní kó lè bá àmárí adarí débi kí tẹ́nìkan bá fẹ́ gbé mú òkú tó nǹkan ẹ̀kan náà ni ó pọn kan báwọn èkó náà fún ọ̀pọ̀lọpọ̀ lùsùlámù tẹ fún ẹ̀lẹ́ fún ẹ̀lẹ́ kọ́ńtìrì kọ́ńtìrì sovereignty nǹkan kan so that ẹ eh, nílé sọ pé ẹ fẹ́ jọjọ sàṣepọ̀ nínú òmìnirú àwọn ìlú kan àwọn ìlú tí kàtà ń ṣe tí wọn ọlọ́wọ́ ọwọ́ sàánú wa hmm. kò sí yá lọ bẹ̀ ọlọ́sàn fúríjì wàjà aláhàlá ṣe yà á ó fún àwọn èèyàn káàkiri yẹ̀sítàdà ìfàtà mìíràn àwọn kan ó sọ wọn dọ̀lẹ̀ ìrètí wọn lé ayé ọjọ́ sọnù ara tó bá wù ní máa fi hàn dá yorùbá bí ẹwà abẹ́yẹn àwọn bí wọn bá bímọ ọkùnrin yóò ní apá wọn bíbà tí yàn ju adìẹ yìí bíbà tí yàn fẹ́ pa adìẹ pa dànù pa wọn lé pa wọn lé pa sì máa pa wẹ̀yẹ sáàyè ní sáà àwọn obìnrin yóò ṣe báwọn obìnrin bí wọn bá tó fẹ́ gbádùn ara yẹn rí tẹ́fẹ̀ nù fáwọn yẹn lẹ̀kẹ́ wọn gbádùn wọn bá àwọn èèyàn tóbi lójú ara wọn ẹni tó ní ya hamanu bí nílì sọ́rọ̀ ha bá ń malé gíga mo gun àwọn òkè lọ àsìwáwá samawa ti fa àtọ́lẹ̀ àìlá ìlàhìn Musa ẹni Musa pèlè ọlọ́wọ́ bá rẹ̀ mo fẹ́ rí àwọn àyẹ́ jẹ́ nǹkan láyé ọlá ń bẹ owó ń bẹ ipò ń bẹ من هذا الذي هو مهين ولا يكاد يبين wọ́n ní eléyìí ń bẹ́ mi sọ̀rọ̀ ẹni tí ò lè sọ̀rọ̀ yìí kí káwọn yóò gbọ́ ṣé mi ò wá dáa jùlọ tó bá lóun jẹ́ nǹkan falawla ulqiya alayhi aswiratu min zahab aw jaa ma'ahu al malaikatu muqtarin ẹni pé kọ́ lọ kó bòdì wá tó bá lówó lọ kó kó ẹ̀ wá kájọ wá nà tán tàbí kó pa àwọn màlẹ́kà wá ká máa tẹ̀lé lẹ́yìn káàkiri wọ́n jọra wọn lójú wọn jẹ́ nǹkan ṣùgbọ́n kí lọ́lọ́wọ́n bá ṣe fún wọn fàkọ́sáhùnlọ́ọ̀hù nàkàlà àfẹ̀rọ́tì wà ilẹ̀ òòlà ọlọ́run fi yàrá kọ́ gbọ́n jẹun tọ́lọ́run bá ilẹ̀ gbárù wọn mú pẹ̀lú bí wọ́n ṣe tó ẹjá mọ̀ káwọ̀ ọ̀jẹ̀ nǹkan kan iná bá tó ṣàrọ̀ bíkà lásàdí ọlọ́run níbi gbámú ọlọ́run ọba ọlọ́run mọ́fìnira gbá wa mú ọlọ́run mọ́ ní àlá bí fìràwọ̀nà ṣe lóhun tó nígbà tó lóhun fi kan nínú gbígbámú rẹ̀ gbámú ọdọ́lọ́mà ìkan ìkan ṣoṣo nínú gbígbámú yẹn ọdọ́lọ́mà ọlọ́mà ni alámàgbàmú ọlọ́ ní iná bá tó ṣàrọ bí kàlà ṣàdí iná hùhù àyọ̀bẹ̀dẹ̀ hùhù àyọ̀ẹ̀yìn ọlọ́lọ́wọ́ ọlọ́wọ́ bá tó ń sọ yìí òun ló ń pilẹ̀ ṣíṣẹ̀dá bóun sì dá yín tó ń pilẹ̀ yín owó tó dá yín padà

èyí ma ṣe wáàsí jẹ́ wáàsí olójú líle kan nìkan ìgbà tí sọ̀rọ̀ tí ó tọ́ tiẹ̀ mi ń bẹ̀ ìgbà tó sọ̀rọ̀ tó yẹ pé iná àwọn yóò ń ní pàdé ayé mi ti méjèèjì ń lò ẹ ìgbà tó sọ̀rọ̀ àwọn tí ń fi tínú àwọn olùbàdàn òdodo fọ̀rọ̀ àwọn olùbàdàn ó fi ọ̀rọ̀ ó tún dé ó tún ní àwọn àwọn wa ìlẹ́wọ̀ fòrò lúwàdú pẹ̀lú gbogbo bí mo ṣe le tó yìí bí gbígbámù mi ṣe le tó gbágbára mi ṣe le tó ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ni mi tí èbá sọ ọlọ́pọ̀lọpọ̀ àforíjì kò yẹ káwọn èèyàn ó jó àwọn tó gbàgbọ́ ńná kó tún sọ pé bí wọ́n bá túbọ̀ àwọn ṣàforíjì fún wa àwọn èèyàn dà nǹkan láyé ọlọ́run tó jáforíjì alìkọ̀fóró lọ́pọ̀lọpọ̀ àforíjì alìwàdúùd àwọn àforíjì tafsírù wọn ní méjì nù alìwàdì ẹni tí máa ń fẹ́ràn àwọn ẹ̀dá àti ẹ̀ àwọn mẹ́rin sọ pé alìwàdúùd alìmọ̀wòdúùd ẹni táwọn ẹ̀rú ẹrú sìn ẹ̀rẹ̀ òdodo máa fẹ́ràn ọlọ́run bá fẹ́ràn ẹni tó bá jẹ́rú sìn ẹ̀rẹ̀ òtọ́ àwọn ẹrú sìn ẹ̀rẹ̀ òtọ́ náà fẹ́ràn rẹ̀ yàyọ́ aládìní àwọn àmọ́ فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم يا أيها الذين آمنوا من من يرتد منكم من يرتد منكم عن فسوف يأتي الله فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة أذلة على على الكافرين أذلة على المؤمنين أذلة على المؤمنين المؤمنين أعزة على الكافرين يجاهدون في يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله ذلك فضل الله يؤتيه من يشاء àbí ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga kó sí wá lórí gbàgbọ́ òdodo ọlọ́run níbẹ̀ yìí bá lẹ́ẹ̀ṣẹ̀sìn mi mọ́ bẹ̀ bá lẹ́ẹ̀kú mà pàṣẹ wọn fàyà tí ìlà òbí kọ́ ọlọ́run máa wọn mí wá yuhibbuhu àwọn tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ wọ́n yuhibbunahu táwọn náà sì fẹ́ràn ọlọ́run àwọn afọ́n tafsiru ní àlùwàdúdù kó méjèèjì sínú ìfẹ́ ọlọ́run fáwọn ẹrú sìn ẹ̀rẹ̀ òdodo ìfẹ́ àwọn ẹrú sìn ọlọ́run òdodo sí ọlọ́run sí olúwa ìdáwà tó wá fi rí pé àṣefẹ́ náà tó ń bẹ nínú kíni o ìjọsìn ìfẹ́ rẹ̀ sọlọ ìfẹ́ rẹ̀ síyàwó rẹ̀ ìfẹ́ rẹ̀ sọmọ rẹ̀ jẹ́ ó jẹ́ jọsìn tó bá o jọsìn ò ní kọjá àlà níbi fífẹ́ràn wọn tí kì í bá ṣe jọsìn ó kọjá àlà ọlọ́run níbi fífẹ́ràn wọn tí kankan bá dé sọmọ rẹ wá gbọ́ ọmọ mi à ah, pẹ̀lú àdúrà wàhálà tí mo ti ṣe lórí rẹ ọlọ́mọdé wọn lù sí ọmọ yìí ó wà kọsẹ̀ toró ti nífẹ̀ẹ́ rẹ̀ jẹ́ ni ó fún ọ lọ́wọ́ ìfẹ́ èyí gbọ́dọ̀ jẹ́ ọ jẹ́jọsìn ìyàwó rẹ ìyàwó rẹ ìyàwó rẹ yóò sì máa mú ọṣẹ ọkọ rẹ ọkọ rẹ ọkọ rẹ ah wọn fẹ́ lùsì abúkẹni wọn fẹ́ lùsì bọrọdà kẹni wọn yóò sì máa ṣe lọ bọrọdà kẹni tí ọ láìkì jáàbù tó bá ti kan lẹ ṣùgbọ́n kò fẹ́ lùsì bọrọdà kẹni ìjáàbù ọba ní tó lẹ mọ bọrọdà kẹni ọ láìkì jáàbù tó kan lẹ ṣé bọrọdà kẹni ló ní ọwọ́ jáàbù àbọlọ ṣé wọ́n máa ń complain tí bá ti rún ìgbà mi tó ṣe kí wọ́n máa ń complain tó mo fi ní ẹni kí n yóò padà yé wọn náà dídí <laughs> obìnrin lọ dírẹ́sì rògbà fún sọ́ọ̀ ló ní ọjà sí ní àbọ́lọ́run ẹlòmí olóòfẹ́ lọ jọlé sílé àná sọ̀rọ̀ ara mi torí káwọn àna ìyàwó ó lè tẹ̀wọ́ gbà yóò kọ́ sọ̀rọ̀ إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ọlọ́run ọba ọba ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ni ọlọ́run bá kó fi bá wa lò ọlọ́run ṣàforíjì fún wa àlùwàdúdù lọ́lọ́run ọlọ́run fi ìfẹ́ rẹ̀ sí wa lẹ́mìí ọlọ́run sì fẹ́ràn wa náà ọlọ́run fi ìfẹ́ rẹ̀ sí wa lẹ́mìí ọlọ́run dákun fẹ́ràn wa fi wá ṣe kọ̀ǹgẹ́ dáadáa innaka ala kulli shay tàbá rẹ̀ tó ní bèèrè padà wa alaikum salam ení èjì ọ̀yá wa alaikum salam ení èjì ni o ení èjì ẹnìkan wà mẹ́ ẹ̀ta ọ̀yá ení mò ń bọ̀. kò yé mi kò yé mi hàn ipò olè yẹn ó wà tí ó fi jẹ́ pòkì lójú ẹlẹ́ṣẹ̀ ni pòkì ìjẹ́ pòkì yẹn wá máa ń tóbi jura wọn lọ ni lágbàjúwe ní sẹ́ni tí wọ́n ń fárun jàn pòkì ẹni tí wọ́n sọ̀kò tó lẹ̀ pòkì ọmọ tí pòkì ó ń sì ná pòkì ìjẹ́ pòkì yẹn jura wọn lọ ni gbogbo àwọn kẹfẹ́rì náà pòkì náà ni ṣùgbọ́n bí ẹnì kọ̀ọ̀kan bá ṣe ń jáde kúrò níbi òfin ọlọ́wọ́n bá sí ní ìjẹ́pò kí rẹ̀ ó sì máa lo gẹ̀ẹ́sì òkúrọ́ pò kí ni ó ń jìbìtì pò kí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà. Hmm. Milikiya níbẹ̀ náà náà wọ́n á dára sákàlá ṣe. Ah, tàwọn oúnjẹ tí ọ̀gbádùn nù rọ́bíà aláàdáwí àbíkí náà máa ń pè yóò ní wíkẹ́ ìrọlọ́run tó bá gbé torí àlìjánà rẹ̀ lómi fẹ́ràn rẹ̀ mọ́jọ́ wọn orí wọ̀ kò sún ẹ̀nà ẹ̀mọ́jà sọ pé ò ní wọ̀ torí pé ọlọ́run lọ́mọ ibi tí ó tó nǹkan rẹ̀ sí tó bá gbé torí iná rẹ̀ ní kọ́lọ́ ń fòun ẹni tí bá ń sọ bá ń kọ gbádùn ni àìlálàáfíà ni èèyàn máa ń sin ọlọ́run nítorí pọ́ fẹ́ wà lìjọ́ náà ni òdìkọ́lò lè já nínú tàbí máa kún tó ń ta àmà ọ̀yẹ́dẹ́ ẹ̀wọ́n náà náà rọ́gọ̀ wa ń wà rọ́ha bá ẹ tó bá ní kéèyàn má fẹ́ ràn ọlọ́run torí pọ́ fẹ́ wà lìjọ́ náà èyí tó ń wọ́n tẹ̀ lànà lé ìlànà àwọn ànábì ọlọ́run lànà àwọn ànábì ọlọ́run ni pé kéèyàn máa jọ́sìn fọ́lọ́run torí pé yàn rán yẹn ìgbà àwọn ti fẹ́ràn ọlọ́run ọba tó ṣubú ká ṣubá yìí. ṣubá yìí ṣubá àwa wà húbò lè ànáka àhàlọ́ lè dáka fàámà làbí àtàhálù làhù. حتى أراك حجبا حجبا حجبا حجبا فكشفك للحجب حتى هراك وأما الذي وأما الذي أنت يا بني ẹ má jù síra yín ògbélé ní ọ̀pẹ̀.